ẹ káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrò ẹnì kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí bíi aláyọ̀ singa mega nine nine àtòrìṣe esther ìgbẹ́kẹ̀lé àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ti ń dárú àwọn olórí ẹ̀mí tí wọ́n rèwàlẹ̀ àṣà nílọ́lọ́ yìí àwọn bíi túndé àpáta bayu wonder àti afúnfèrèní aṣíwájú sars àwọn akọrin ẹ̀mí wọ̀nyí ni wọ́n dágbére fáyé ní yàjóyàjó tí gbogbo àwọn olórí ẹ̀mí gbogbo sì ń fi ìbànújẹ́ ọkàn wọn hàn láti dágbére fún wọn wípé ó dìgbà ó ṣe aláyọ̀ singa fi rẹ̀ hàn nípa yíyọ àwòrán ọjọ́ ìbí rẹ̀ ilé tó fi sórí ìtàkùn ayélujára whatsapp rẹ̀ kí àwọn ènìyàn lè máa dá mọ̀ nígbàkúgbà tí wọ́n bá ń bá sọ̀rọ̀ lórí whatsapp ọ̀hún ló ti yọ àwòrán rẹ̀ kúrò tó sì fi àwòrán àbẹ́là eléyìí tó tàn nínú òkùnkùn fi ìkọminú tirẹ̀ pẹ̀lú hàn lórí àwọn olórin ẹ̀mí ọ̀hún pàápàá aṣíwájú sars ẹni tó súnmọ́ gidigidi tó sì jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí i bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni Atóríṣe fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ta aṣíwájú sars lọ́rẹ láti máa ràn lọ́wọ́ kó tún lè máa rí ohun káàkiri àwọn ibi tí ó bá ní iṣẹ́ ìránṣẹ́ sí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ àwọn olórin ẹ̀mí wọ̀nyí ni wọ́n ti doríkodò lórí ìtàkùn ayélujára wọn pẹ̀lú omijé gbígbóná láti sọ fún àwọn akẹgbẹ́ wọn wọ̀nyí wípé ó dìgbà ó ṣe kí olódùmarè tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án adẹ́rìnpòṣónú ayọ̀ bákùn ló ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ bí ohun tí ó ń lọ lọ́wọ́ nínú ọkàn rẹ̀ àti ohun tó nílò fọ́nrán tí ay fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ló ṣàfihàn arákùnrin kan eléyìí tó gba ọmọ tuntun lọ́wọ́ ìyàwó rẹ̀ tó sì gbé ọmọ ọ̀hún tẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan tóun pẹ̀lú sùn sórí ẹsẹ̀ ìyàwó rẹ̀ tí eléyìí sì ń fi ọwọ́ ra ọkọ rẹ̀ lẹ́yìn léyìí tó mú kí ay kọ sí ìsàlẹ̀ ayélujára rẹ̀ wípé irú nǹkan tó tóun fẹ́ tó sì wà lọ́kàn òun lásìkò yìí rèé ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. Like that, she my brother. We gon' live forever. On the island, to the mainland, pulling up, bringing up your mom. Yeah, yeah, yeah, yeah. We gon' live forever ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà adẹ́rìnpòṣónú Warri Pikin ló ti fi ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ìgbéyàwó dára ṣùgbọ́n àwọn ènìyàn la nílò ká mójútó dáradára nítorí pé iṣẹ́ owó olódùmarè ni Warri Pikin ló fi ìkọminú rẹ̀ hàn nípa sísọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ohun tó ń dùn lọ́kàn nípa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe di ìgbéyàwó wọn mú tí wọ́n sì sọ di ohun jẹ̀gbẹ́kẹ́ tó sì ń bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lórí ayélujára rẹ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ló sọ bákan náà ní ìlú mọ̀ọ́ká Túndé Ednut kò ṣàì ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò ọ̀hún sórí ìtàkùn ayélujára tiẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. marriage no good marriage no good na lie marriage good na God create am because anything wey God touch na blast. na bad main ten ance culture we get nothing to the product come marriage na the users ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pàpà parada ó ní ìlú mọ̀ọ́ká ògítà parada nínú ọkọ rẹ̀ lójúnà àti lè bọ́ sínú ọjà kó lọ ra ohun tó fẹ́ rà ògítà ló fi fọ́nrán fídíò èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń lo ìbòjú ló fìlà àti láti parada tó ń ti ìgò kí àwọn ènìyàn má bàa dámọ̀ níbi tí ó ti ń ṣe èyí lọ́wọ́ ló ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òun bá lọ sínú ọjà ó ní òun máa ń ra nǹkan tó yẹ kóun rà ní ẹgbẹ̀rún kan ní ẹgbẹ̀rún márùn-ún nítorí pé òun jẹ́ ìlú mọ̀ọ́ká ó sì sọ wípé ohun tó wù òun púpọ̀ ni láti máa lọ sínú ọjà láti nájà kóun tó rà á ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn máa ń ra ọjà ní owó gegele ó wá sọ wípé nítorí náà òun ní láti bojú òun bomú pẹ̀lú kóun tó wọnú ọjà nítorí náà ló ṣe pàjúdà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà tayọ̀tayọ̀ ni gbajúmọ̀ Zubi Michael fi gbàlejò òṣèré Yul Edochie nínú ilé rẹ̀ tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé inú òun dùn púpọ̀ láti gbà á lálejò Zubi Michael ló fi fọ́nrán fídíò bí Yul Edochie ṣe ń ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ wọ inú ọgbà ilé rẹ̀ tó sì ń fi ìdùnnú rẹ̀ hàn láti pàdé gbajúmọ̀ òṣèré náà tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ wo ẹni tó bá mi lálejò ẹ ò rí pé òun ṣoríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká òjíṣẹ́ olúwa ti ìjọ Genesis Global wòlíì Ọ̀ládélé Ògúnnípẹ̀ ló ti fi fọ́nrán fídíò ṣàlàyé àwọn ohun tó sábà máa ń ṣe ní òpin ọ̀sẹ̀ pàápàá sí ọmọ rẹ̀ Àjíbìkẹ́ Genesis ló fi fọ́nrán fídíò ibi tí ó ti jókòó tó sì ń bá ọmọ rẹ̀ obìnrin tún nínú rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó kọ síbẹ̀ wípé ohun tí mo sábà máa ń ṣe rèé ní òpin ọ̀sẹ̀ tó sì fi ìdùnnú rẹ̀ hàn sí ìwáyé àti ìgbé ayé ọmọ rẹ̀ obìnrin nì àjíbìkẹ́ tó ń ti àdúrà wípé kí olódùmarè dá ọmọ òun sí fún òun ní gbogbo ìgbà kí elédùmarè sì jẹ́ kí ọmọ òun pẹ́ lókè èèpẹ̀ pẹ̀lú àdúrà wípé kí olódùmarè dá ọmọ òun sí fún òun kó pẹ́ láyé kọrin kèsì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin Islam Ayélóyún ló ti fi ọ̀rọ̀ kan sórí ìtàkùn ayélujára ayélujára rẹ̀ wípé lásìkò yìí òun lòún ṣẹ̀ṣẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn bàbá òun máa ń dojúkọ látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ojúṣe wọn tí wọ́n máa ń ṣe pàápàá nínú ìsanwó àti nínú kíkópa nínú gbogbo tó ní ṣe pẹ̀lú ojúṣe bàbá nínú ilé ayélóyún ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ṣẹ̀ṣẹ̀ mọ ohun tí àwọn bàbá ń là kọjá nígbà tí wọ́n bá dájókòó sí gbàgede láwọn nìkan tó sì jẹ́ wípé níṣe ni wọ́n ń ronú ohun kan tàbí kejì ó ní kò sí ohun tí wọ́n ń ronú rẹ̀ bí kò ṣe àwọn ohun tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ àti ojúṣe wọn tó sì ní í ṣe pẹ̀lú owó òun ló fà á. léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá àwọn olólùfẹ́ rẹ̀ nínú orin ìsìláàmù pẹ̀lú bẹ̀rẹ̀ sí ní tẹ̀ sí ìsàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé bàbá ẹ ò parọ́ rárá àti jẹ́ bàbá ọmọ kì í ṣohun tó kéré. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí elédùnmarè á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ abdulateef adédìméjì ń fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fi àwòrán màmá tó bí i lọ́mọ sórí ìtàkùn ayélujára bàbá tirẹ̀ tó sì ń kí màmá náà tó ń ti ọ̀rọ̀ ìdúpẹ́ wípé màmá òun tọ́jú òun ó sì ṣe ohun gbogbo tó tọ́ àti ohun gbogbo tó yẹ fún òun láti jẹ́ èèyàn láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní ìlú mọ̀ọ́ká Lateef Adédìméjì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ màmá tó bí i lọ́mọ tó sì ń kí màmá náà wípé iṣu ọmọ á jìnà fún wọn jẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká orí ayélujára ni Ọlá of Lagos ló ti ń fi ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò bí ó ti ṣe àbẹ̀wò sí ìlú Àbújá sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ tó ń ti àṣà ẹnu rẹ̀ sí ìgbà orí ayélujára kan is plenty bí ó ti ń ṣe àbẹ̀wò sí àwọn ilé olówó ńláńlá ní ìlú Àbújá tó sì ń fi ọ̀rọ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára wípé ìlú Àbújá wà nínú àwọn ìlú tí òun ti fojú rí náà wípé kò lè sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ olówó iyebíye níbẹ̀ ṣùgbọ́n òun kó gbogbo ọ̀rọ̀ tó ń sọ jẹ látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ olówó iyebíye ńláńlá olóńbẹ ní ìlú Àbújá pàápàá jùlọ bí ó ti ṣàbẹ̀wò sí ilé àgbà òṣèlú ni ìyẹn Dino Melaye ní ìlú Àbújá tó sì sọ wípé ká má parọ́ ilé yìí kún fún àwọn ọkọ̀ olówó iyebíye ó wá ń pariwo wípé it's plenty ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé oṣù kejì jẹ́ oṣù ìfẹ́ tí tẹlifíṣàn Orísun sì ṣetán láti ṣàjọyọ̀ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ ìdílé àwọn wúndíà àti àwọn àpọ́n tó ń ti àwọn tó ń dọmọ̀tọ́ lójú náà láti gbọ́ ìrírí ìfẹ́ tiyín nítorí náà bí a ti ń fún yín ní ìrírí ìfẹ́ ọlọ́kanòjọ̀kan lórí tẹlifíṣàn Orísun tẹlifíṣàn Orísun kò ní kùnà láti tẹ́wọ́ gba àwọn fọ́nrán fídíò ọlọ́kanòjọ̀kan bí ẹ̀yin pẹ̀lú ti ń ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ọkọ aya àti àwọn olólùfẹ́ yín nípa kíkọ orin aládìídùn fún wọn tí ẹ̀yin méjì méjèèjì sì jọ wà nínú fọ́nrán fídíò náà ẹ fi àwọn fọ́nrán fídíò yín sórí ìtàkùn ayélujára ti yín kí ẹ sì táàgì tẹlifíṣàn Orísun a ó rí àwọn fọ́nrán náà a ó sì bá yín ṣe àtúntẹ̀ rẹ̀ sórí tẹlifíṣàn àti ayélujára wa láti jọ ṣàjọyọ̀ oṣù ìfẹ́ tí í ṣe oṣù kejì tá a wà nínú rẹ̀ yìí kájọ ní ìrírí ìfẹ́ òun ló ṣe pàtàkì kò ní jù báyìí lọ